sí àjàbalẹ̀ àwọn ìròyìn amúlùdùn látòrí ẹ̀rọ ayélujára wa. ní nọ́mbà ìkẹwàá tí di àkókò yìí ètò ìsìnkú TB Joshua ẹni ọ̀wọ̀nì tó ní ilé ìjọsìn Synagogue Church of All Nations ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ètò jẹ́ wípé ní ọjọ́ ajé tí ó kọjá ni wọ́n ṣe ètò ìsìn candle night procession fún fún olóògbé tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti péjúpésẹ̀ sí ìjọ̀wò tó fìdí kalẹ̀ sí ìlú Èkó ẹ̀wẹ̀ wọ́n ti kéde wípé ọjọ́ kẹsàn-án oṣù a wà nínú rẹ̀ yìí TB Joshua wọ káàlẹ̀ ilẹ̀ lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án akọ́nimọ̀gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool Jogging Club ni a gbọ́ wípé ó ti mú ọ̀kan lára àwọn olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ní ìyànjú wípé má ṣe sọ ìrètí nù nítorí pé ìrètí sì wà fún ti àgé lórí gẹ́gẹ́ bí àṣegbọ́ lákòókò èyí tí olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ní ìtakùrọ̀sọ pẹ̀lú akọ́nimọ̀gbá ọ̀hún tó ń béèrè wípé jọ̀ọ́ fún mi ní ọ̀rọ̀ ìyànjú níbẹ̀ ni akọ́nimọ̀gbá Jogging Club ti gbà ní ìmọ̀ràn wípé kó má ṣe sọ ìrètí nù nítorí pé ọmọ ọdún gbájúmọ́ ìwé rẹ̀ dáradára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ngolo Andre Umagalu ni a gbọ́ wípé ó ti ṣe àjọyọ̀ fún iṣẹ́ tuntun èyí tí ó rí gẹ́gẹ́ bí ó ṣe kọ sórí ẹ̀rọ ayélujára ó ní láti ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni òun ti ń wá iṣẹ́ tó sì sọ pé kò sí àyè fún òun ó ní ṣùgbọ́n ìyàlẹ́nu wípé ọ̀gá iléeṣẹ́ òun gan-an ló pè òun fún iṣẹ́ yìí tí inú òun sì ń dùn dáradára bí òun ṣe rí iṣẹ́ náà gbà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọmọ orílẹ̀-èdè India kan ló ti fi ìtàn balẹ̀ nínú ìwé ìtàn balẹ̀ àgbáyé yẹn Guinness Book of Records bí ọ̀dọ́mọkùnrin náà ní a gbọ́ wípé ó fò àkàsọ̀ àádọ́ta pẹ̀tẹ́sì pẹ̀lú eré olókùn èyí tí à ń pè ní hula hooping ó sì ṣe èyí láàrin ìṣẹ́jú méjìdínlógún èyí tó ti di ẹni tí ó fi tàn balẹ̀ lágbàáyé nínú ìwé ìtàn Guinness Book of Records ní nọ́mbà ẹlẹ́kẹfà faith okeegwu tí ó jẹ́ ọlọ́pàá ní ìlú delta ni a gbọ́ wípé ó ṣe ribiri méje yàyà mẹ́fà fún àwọn akẹ́kọ̀ọ́ mọ́kànlá ní ilé ẹ̀kọ́ girama bí ó ṣe san owó ìdánwò àṣekágbá ilé ẹ̀kọ́ girama wọn a gbọ́ wípé ó ṣe èyí láti lè ṣe ìwúrí fún àwọn akẹ́kọ̀ọ́ mọ́kànlá ọ̀hún ní ìjọba ìbílẹ̀ anocha ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àjọ Interpol ti fi ìwé àṣẹ wípé wọ́n wá Karim Keta èyí tí ó jẹ́ ọmọ ààrẹ Mali ní ìgbà kan rí ààrẹ Ibrahim Keta Karim Keta ni a gbọ́ wípé ó ṣe ṣekú lọ́wọ́ nínú bí oníròyìn kan ṣe pòórá ní ọdún 2016 oníròyìn ọ̀hún tí a gbọ́ wípé ó ń ṣe ìwádìí ọ̀fìnkìnníwí lórí ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ ní àkókò ọ̀hún tó sì jẹ́ wípé ìjábọ̀ ìwádìí ọ̀hún fẹ́ bọ́ sí orí Karim Keta títí di àkókò yìí wọ́n ti kéde Karim Keta gẹ́gẹ́ bí ẹni tá à ń wá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ ni Blessing Okoro ti sọ wípé nítorí pé obìnrin mọ̀nàdá tí ó sì lè ṣe iṣẹ́ lé dáradára kò ní pé kó jẹ́ obìnrin tàbí kó jẹ́ aya dáradára bẹ́ẹ̀ sì ni wípé kò ní kí orí ọkọ dúdú fẹ́ ní nọ́mbà ẹlẹ́kẹta àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká Mike Edward ti sọ wípé ó dá àwọn lójú padà wípé inú ọmọ Mike Edward kò dùn látàrí ìwé ìgbélù tí ó gbà fún ìwé láti gbàgbé ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìlúmọ̀ọ́ká náà gbà fún ọmọ rẹ̀ ní kúpẹ́kúpẹ́ yìí ọ̀rọ̀ yìí ló jáde níbi tí Mike Edward ti fi àwòrán ọmọ náà níbi tí ó ti tẹjú mọ́ ìwé ìgbélùú ṣùgbọ́n tí ọmọ náà kọ̀ láti fi ọwọ́ kan ìwé náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká oníròyìn adéọlá fáyẹ̀hùn àti ọkọ rẹ̀ victor ni wọ́n ti kí ọmọ tuntun jòjòló káàbọ̀ sínú ìdílé wọn oníròyìn náà la gbọ́ wípé ọlẹ́dùà fi ọmọbìnrin táwọn lọ́rẹ tí ìdílé náà sì ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ bákan náà láti lè ṣe tẹlifíṣàn orísun ni àti ń fi wọn kú ewu ọmọ tuntun nọ́mbà alákọ̀ọ́kọ́ wa òye ti fi hàn wípé ó ṣeé ṣe kí òkùnkùn birimùbirimù bo àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú ní orílẹ̀-èdè nàìjíríà látàrí àwọn òṣìṣẹ́ iná mọ̀nàmọ́ná ń gbèrò láti yan iṣẹ́ lódì látàrí èròǹgbà ìjọba àpapọ̀ láti ta iléeṣẹ́ ẹ̀ka èyí tí ó ń pinná ká ìyẹn transmission company of nigeria wọ́n ní àwọn tako àbọ̀ ọ̀wọ́ tí ìjọba àpapọ̀ bá gbìyànjú wípé wọ́n fẹ́ ta iléeṣẹ́ ọ̀hún wọ́n ní àwọn kò ní gbèsùgbègbà láti yanṣẹ́ lódì tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú ní tòlótìbù orílẹ̀-èdè nàìjíríà kò ní láǹfààní àǹfààní láti ní iná mọ̀nàmọ́ná. ní ìlàrímọ̀ fún àjábalẹ̀ wa ti ọjọ́ tòní tí ìdìgbà mìíràn ire o.